وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واغتنموا حوقات الفضل وحوقات الشرف فإن منها هذا الشهر المبارك ثبت أن النبي صلى الله عليه وسلم قال حظ الصيام بعد رمضان شهر الله تدعونه محرم يعني هذا الشهر جعل الصيام فيه من أفضل الصيام وذلك لفضله ثم إن من بين أيامه اليوم العاشر الذي صامه النبي صلى الله عليه وسلم وأمر الناس بصيامه وذلك لما لما قدم النبي صلى الله عليه وسلم مدينة في السنة الأولى من الهجرة وجاء في السنة الثانية وإذا اليهود يستعدون لقيام هذا هذا اليوم العاشر من شهر محرم فسألهم النبي صلى الله عليه وسلم عن ذلك فقالوا إنه يوم عظيم عجي الله فيه موسى وقومه وهلك فيه فرعون وقومه فقام موسى عليه السلام فنحن نصوره فقال النبي صلى الله عليه وسلم نحن أحاق بموسى منهم فصامه النبي صلى الله عليه وسلم وآمر بصيامه عباد الله هكذا جاءت السنة في الصيام أو بفضل صيام هذا هذا اليوم يعني اليوم العاشر من هذا الشهر المحرم وثبت عن النبي صلى الله عليه وسلم من حديث أبي قتادة إنه قال صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله ثم في آخر حياة النبي صلى الله عليه وسلم لما قيل له إن اليهود يسمونه فأراد أن يخالفهم قال لئن بقيت إلى قابل لأسمن السابع هذا تقول غباء عليكم يا الله أولى جيجتان وبعد محمد صلى الله عليه وسلم ètí kúrúbà wa ti ní tí ó máa dárí lórí òun náà ni àṣùrọ̀ bayna sunna wal bid'ah àṣùrọ̀ tó gbajúmọ̀ lára láàrin àwọn tá jẹ́ mùsùlùmí àṣùrọ̀ ó gbajúmọ̀ láàrin wa ọjọ́ kan là ní àṣùrọ̀ ọjọ́ wo náà pè bẹ́ẹ̀ òun náà ni ọjọ́ kẹwàá inú tí ó ní jẹ́ ọjọ́ kẹrin inú Muharram tàbáwákà tó wá mẹ́wàá òun náà pè ní yìí gángan òun kí ni súnà tànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tó yẹ ká ṣe lọ́jọ́ kẹwàá oṣù táwà yìí kí sì ni dídí àti ṣèkán tó yẹ ká dínà sí ṣe pé ààlè mọ́ta ààlè tàfẹ́kù ẹ̀ kámàlú ẹ̀ bẹ́ẹ̀bá tí wọ́n máa sùkú kan tọ́lọ̀ bá lásìkò lọ́lá yóò mọ́ sàlàyé àwọn súnà táwọn àtẹ́jọ́ náà tó ti bẹ́ẹ̀ ẹ máa rí àwọn alágídí ọkàn nínú àlúmọ̀ àmì Muhammad àwọn òní lọ́bí súnà tànẹ́bí òní àwọn òní lọ́bí tọ́nà ọba tọ́ka ìpín tẹ́ẹ̀sì lọ́jọ́ ire ìtàbí ló tẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ àwọn onílọ́bẹ̀ nítorí a ni ti لما أمر الله سبحانه وتعالى الملائكة أن يسجدوا لآدم فسجدوا وأبوا إبليس níjọ́ tí ìbìlísù tó ti yà lágídí ọkàn òun níjọ́ tọ́nà ọba ti ká látẹ òun àtàwọn màláíkà pé ádámà yìí ní mọ́jú gbogbo àwọn torí kọ́ náà bá parọ́ láti kan tẹ̀lé bá mọ́ ṣètò nìkan ló yarí alágídí ọkàn rẹ̀ ẹwà máa ríru wọn tó ló ti lérí ó ti lérí léka ìpàdé máa ọkùnwé ìṣàlẹ̀ ọ̀nà pẹ̀lú àgbákòtò ọ̀sẹ̀ fún mi lónìí ṣùhánàlá ọlọ́mọ ti alábágídí ọkàn ṣètàlì mọ̀ pé òun ti délérí ibú pẹ̀lú pọ́ ọ̀sọ́ mi délérí ibú lónìí ọlọ́run òṣòkòwò ti sáàpù erí ibú rẹ̀ ìgbàláyé wà fún tọ́lọ àforíjì àmọ́ tó jẹ́ ajá lálágídí ọkàn ó ní pẹ̀lú pọ́wọ́ sọ nítorí ibú lónìí yóò gbogbo àwọn ọmọ tó wájú láti rí ádámà yìí àti tí máa ń jáde lára rẹ̀ wọn àtàwọn àwù ẹ̀yìn jẹ́ gbádùn ojú ọ̀nà rẹ̀ tí wọ́n wà ní jẹ́ náà òun lọ jòkó sídè wọn fún àmọ́ dàmú wọn òun lẹ́mọ̀ bí rí àwọn kọ̀ọ̀kan náà tí wà

ẹ gbọ́rọ̀ sí kankan sí jọ́sì fọ́nà ọba àgbẹ̀lú ẹ̀rí ẹwọ ọrọ̀ jùmọ̀ tàwà lónìí lára àwọn àsìkò tó lọ́lá ní ọjọ́ jùmọ̀ Ànábì sọ bẹ́ẹ̀ ọlọ́jọ́ jùmọ̀ ló lóore jù nínú àwọn ọjọ́ méje tí mẹ́ láyé ọjọ́ jùmọ̀ ló lóore jù Ànábì wá sọ àwọn àtóbi lọ́lá lẹ́yìn ìgbà yẹn Ànábì wá sọ àwọn nǹkan táwọn ṣe

olẹ́gbẹ̀ẹ́ aláwọn míì lọ́jọ́ júmọ́ odùkọ̀ ní àwọn sáà bí wọn wọ́n a máa ti láì màṣẹ́ ọ̀nà àwọn olè mẹ́ta kùrá ní ilé ó díwá bíbí alẹ́ ti dé èyí tá lẹ́bi ni a ti ẹka sọ́ọ̀tù kan sọ́ọ̀tù kan sọ́ọ̀tù kan òun lákà àlẹ́yìn wa sọ wọlé sí mẹ́rin sọ́ọ̀tù káàbì eléyìí alẹ́ bí àpẹẹrẹ jẹ̀mọ́ lára àwọn ọjọ́ tí Islam sọ ń parẹ́ òun náà lọ́jọ́ kan Muharram eléyìí nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lérí ẹ̀yin jẹ̀mọ́ mùsùlùmí ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ọba òun yẹ kó ṣáájú fẹ́yàn ìbẹ̀rù ọlọ́run ọba pẹ̀lú mà bíbẹ̀rù bá wà tí ò bá sí mà ìdókòtèlè yóò ṣe ìbẹ̀rù òbí ẹlòmí yóò lóun bẹ̀rù ọlọ́run àmọ́ kò sí mà mẹ́ àmọ́ bẹ̀rù sáà ń sọ bẹ̀rù ọlọ́run ọba kẹsì náà padà ọ̀rọ̀ fẹ́ńtẹ́ńtẹ́ náà ìtọ́pẹ́ bẹ́ẹ̀ ìtọ́mọ bá fẹ́ ṣe ìtí ò fẹ́ mọ́ṣẹ́ jìnà sí o tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwọn àsìkò ṣíṣe rí a máa ti ń tọ́ka sí pé àsìkò yìí mà lóore àsìkò yìí mà dáa ẹ má fojú fo o ẹ má fojú fo o kọ́dà àwọn ọmọ yín náà ẹ kọ́ láwọn ẹ̀sìn yìí àwọn ọmọ yín náà ẹ má fojú fo irú rẹ̀ láwọn àsìkò tó yẹ ká fojú fo káwọn ọmọ ọmọ pé ọjọ́ kan nílé ìjẹ́ náà wọn ọjọ́ òun náà lọ́jọ́ kí a Muharram ká gbáwẹ̀ ń bẹ̀ àwẹ̀ súnà ní Muhammad tí bẹ̀ láwọn ọjọ́ yìí àwẹ̀ lágbà kẹwàájú gbogbo àwọn ọmọ yìí náà bá ti sọ́njọ́ àràbá àtàwọn ìyàwó àsìkò yán láwà yìí ẹlẹ́ gísáàrí ẹ̀ dáwọn tí wọ́n yẹ sí ah, ọmọ tó wá òpin náà àwọn

lẹ́rí àwọn olówó mi inú àṣà ọmọ àbìlà yìí ìlú ti dáwẹ́ yóò wá dé àwọn ìfẹ́ náà ń àkójú yìí fún wa ọlọ́run ọba tóbi tí èyí sọ bẹ́ẹ̀ máa ń sọ máa ń àwọn ọjọ́ kan fún ọjọ́ láti rí

nígbàtà nẹ́bí sallallahu alaihi wasallam kó dé Madina ní ọjọ́ àkọ́kọ́ ọjọ́ jíra ọdún àkọ́kọ́ jíra ó bá àwọn Yahudi bẹ́ẹ̀ bá àwọn Yahudi àwọn láì Madina màtó wá wá ń bẹ̀ ó àwọn wọn àwọn mùsùlùmí ẹ mọ̀ ní mùsùlùmí yóò tún mọ̀ gẹ́sẹ̀ rẹ̀ pamọ́ ní nǹkan tó bá kọ́lẹ̀ kọ́dẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ṣe súnà tó bá pa bòbò sókè tí wọ́n èsì máa ń lé wọn àbí tí wọ́n máa ń gbígbé wọn tó bá tẹ̀ délé yóò àgbọn àìbáyì ah, yóò àpọ̀lẹ̀ díẹ̀ kí lọ́wọ́ fi pamọ́ sí ṣe ń bẹ́ẹ̀ mọ́ síra ṣe ń bẹ́ẹ̀ mọ́ síra yìí kan máa ń tọ́ ń ṣe èmi ń ṣe súnà ṣé súnà nẹ́bí ọ̀ṣẹ́ ojú náà yìí ẹnìkan wá jáde kó sínú ànábì ọ̀dá ó sí ẹ̀ ẹwà ní sínú ànábì ó sàbápò sí ẹnu àgbákò àtayé ló ti bẹ̀rẹ̀ ní ní kí náà bò wàlá ó ti àgbákò ní ayé àti kan ló ní nítorí àwọn ìyẹ̀wú tí ó sì kì ní pamọ́ tó jẹ́ pé ọdún àkọ́kọ́ sí dé mẹ̀dínà ó dẹ̀ gbọ́n sí nǹkan ó ìgbà tó wá di ọdún tó tẹ̀lé ó wá rí pé wọ́n ti

ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kẹta tẹ́ bá gbọ́ lórí nínú rẹ́díò èyí súnà kan ló kẹsàlá yẹ àmọ́ rájáàbù ṣètáàní ó jókòó tí wọ́n lẹ́mìnì fún wa ṣe rájáàbù ni rájáàbù ni rájáàbù ni rájáàbù ni tí ó ti sẹ́kù náà rájáàbù jẹ́ náà anẹ́gbẹ̀wá pè lọ ọ̀rọ̀ pé ọlọ́ ọ̀sẹ̀lá ewu lọ́jọ́ jì kan ẹgbẹ́ àmà wọ́n apá náà bìí wọ́n lè dáríkàlì yóò أنجى الله فيه موسى وقومه وأهلك فرعون وقومه ẹ̀yìnú ti kàánú síra yín ẹ ti ẹ̀sìn yín pé wọ́n ní ọjọ́ yìí ọjọ́ kẹwàá mahárọ̀mù yìí ó ṣe dé bí ọjọ́ tí ọlọ́run la Mùsá ọjọ́ rẹ̀ bí ọjọ́ ìsìdá ilé wọn ní wẹ́pa wọn wọ́n ti wá sá dé bí omi òní kò sọ́nà máa bí ọ̀nà àmà lọ́dí náà síbi òkun musa ti mú rẹ, rẹ̀ ó sì lu yìí ó sì méjì bí ọ̀dà wọ́n ti dàrú jáde ìyá náà kó bẹ́ẹ̀ bàtà wọn jáde sọ́run àwọn dá mẹ́rin ọlọ́wà la ìjọ náà wọ́n á lẹ́kẹ́ ọjọ́ iwájú ọjọ́ tí àwọn olè gbàgbé láyé nù àwọn ńlẹ̀ ní àwọn wọ́n ti ka sọ́ọ̀mọ̀ sí ìlú ọ̀tá múta dáwẹ̀ àwọn náà ti rí fánà ní dánù láti dáná tó fánà kí lànà yóò sọ anẹ́bí sọ̀rọ̀ máa hùwà lọ́wọ́ sọ́rọ̀ kò sí tó ń bí àwẹ̀ gẹ́ ń gáre àwẹ̀ ọjọ́ kẹra maharan tó bí rẹ̀ anẹ́bí nẹ́nu ahábù bí múta minimum anẹ́bí wọ́n sọ báwọn èèyàn rẹ̀ pé àwọn bàníṣù àwọn ìjọ múta

àlejò wọn gbáwẹ̀ lọ́jọ́ wọn á mọ́ra náà tàbí sí yá àlejò wọn bá àwọn ìlànà kan gbáwẹ̀ ló fi jẹ́ pé ìgbà yẹn Ramadan ò ti dé àwẹ̀ aṣúráńgà náà ọ̀ràn yẹn ní kí mùsùlùmí gbà ẹwọ nǹkan ìgbà tí ìsìn Ramadan náà wá dé ló wá kú ní ọ̀ràn yẹn wá di sunnah ní Muhammad àmọ́kùnrin àwọn gbà náà tí ń táà di lọ́jọ́ kẹwàá mọ́ àwọn ọmọ sunnah ní Muhammad sallallahu alaihi wasallam kò kò sí nẹ́bílà bí nẹ́bílà wá bá wá sọ àwẹ̀ ní ọjọ́gbà Muharram ẹjá sí ọjọ́ kẹrin ọ̀la sábtì sátọ̀dé olùlọ́jọ́ karùn-ún ọjọ́ Sunday ọjọ́ Monday jọ́keje Tuesday Wednesday ọjọ́ Thursday ọlọ́jọ́ àwọn tó máa ń gbá ẹ̀kọ́ ti fún sí ilé sáyẹ́ tí wọ́n àwọn gbà ládá méjì ni ó gbà rẹ̀ aṣúra ó gbọ́n máa ń gba mẹ́ndé náà wọ́n ní wọ́n máa tó máa tún gbà ládá méjì náà so ọjọ́ tuntun ti ń bọ̀ yàtọ̀ ti ń bọ̀ yọ́ àlàmé ti ń bọ̀ yọ́ méjì òní àwọn ẹni tẹ fáyé wà ní Muhammad èyí sí ọ̀nà yẹn wà pé ẹ jẹ́ ká gbé tóbi ìtàn pè ní mùsùlùmí dáadáa nu ẹ yẹ súnà nẹ́bì sọ̀rọ̀ àwọn ẹlọ́sọ̀rọ̀ àwọn ẹlágbà. ìgbà tó padà wáyá tó pẹ́ àwọn sọ̀hábà àwọn àkíyèsí àlẹ́bì ní kàkàmẹ́ wọ́n ni wà náàbì níta ma ń gbọ́nú ọ̀rẹ́ púpọ̀ òun ni pé kọ́ọ̀lẹ́kùnrin yahoo ẹmọ́jọ yahudi kọ́dà náàbì má pẹ̀rẹ̀ wá níbi rọgbà àti rọmú àdébì kọ́ọ̀lẹ́kùnrin yahudi wà náà sọ́ọ̀ àdébì ni ẹyà pa yahudi àti nàṣọ́rà níbi rọmú yí àti rọgbà yí àdébì sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀ráwọn yahudi

àwọn kan máa ń fa àbí sábà ní ká fà àtijọ́ wọn kan àbẹ́jọ wọn rárá ìtàwọn òṣèré pé ṣẹ́ẹ̀rí ti yín túbọ̀ mú yín ẹ̀la máa mú kó mẹ́ ẹ má fàtàyà irúgbẹ̀ ẹbílẹ̀ ẹ̀ẹ̀jọ́ ilẹ̀ kankan náà mẹ́jì bá kí ni ẹ máa ń dùn wọ́n òun ló jẹ́ pẹ́sà tí a yà haihu àwọn obìnrin tó sọ̀kalẹ̀ tí yẹ alúnẹ̀kẹ́ alìmọ̀hìn tí wọ́n bá wà nẹ́bì nípa haihu àwọn obìnrin wọn bẹ̀rẹ̀ nẹ́bì yọ ọlọ́ni wọn àjẹ́ àtẹ́sìlú ní sáà fi lè máa hìí a máa wọn obìnrin yí ẹ máa jìnà tí wọ́n fi lè máa hìí níbi tẹ́bí ti nǹkan oṣù wọn bàbá ẹ̀ sọ̀kalẹ̀ anẹ́bí wọn sàlàyé ẹ̀ anẹ́bí lè túnmọ̀ rẹ̀ ni pé táwọn ìyàwó yí bá ń ṣe háìbọ̀ ìsìnáwó kú làṣẹ yìí ìsìnáwó kú làṣẹ yìí yàtọ̀ tí ń tí mùdírù sọ́ọ̀ ẹ̀sìn ọkùn láti yìí anẹ́bí ní gbogbo nǹkan tẹ́ ẹ̀mọ́ ti pẹ̀lú ìyàwó ilé kan bá mìíràn ti pẹ̀lú wọn ilẹ̀ nìka ẹnu wọn ni pé ẹ gbọ́rọ̀ fi abẹ́yìn sábẹ́ wọn anẹ́bí rẹ̀ gbọ́rọ̀ sí yùn inú wa bí àwọn yahudi gan wọ́n bí wọn wọ́n ní kí ni máa ń ṣe Muhammad wọ́n sọ ẹran ọjọ́ náà wọ́n ní kí máa ń ṣe Muhammad gan ó sà fẹ́rẹ̀ kọ́ máa yá pàwárí ẹ̀wùn kan inú wa bí wọn wọ́n làwọn máa ń ṣe báwọn tí wọ́n ń ṣe ni pé bí ìyàwó wọn bá ti ń ṣe àìbọ̀ lọ́wọ́ àwọn ajáde lébùn wọn níjọ jẹun pọ̀ wọn níjọ mú pọ̀ wọn níjọ sùn pọ̀ tó bá parí alẹ́ wọn ti máa bọ̀ wá àlẹ́bí gbogbo kọ́dà wọ́n ní Aisha ọ̀bí ọláwọ́ tí aláàrin à ń ti àìbọ̀ lọ́jọ́ kan ó wá mú omi ibi ọ̀kan tó gbẹ̀rù sàrẹ́gbẹ̀rù Aisha gbára bí hadith eríṣiríṣi pé tóun bá ń ti àìbọ̀ lọ́wọ́ àná bí àmọ́ bá mu ṣeré

àmọ́ pẹ̀lú tọ́ ọ̀sẹ̀ tẹ́ sọ àkíyèsí náà ni tí n bá bọ́lọ̀ bá ní kí n wà láyé dọ̀dọ̀ tí ń bọ̀ ẹ́ lásùmẹ́nà tààfà ń sì dá àlébìkà òṣèlú rẹ̀ lásùmẹ́nà àtààfà ń sì dá ọjọ́ kẹsàn-án yẹn pé àlébìkà ló ń gbọ́ ọjọ́ kẹsàn-án yóò sì dá àbí aṣọra nìkan àwọn kan ní ájúwá nìkan lágbà ọjọ́ kẹwàá nìkan lágbà orí tánàbí gbà láyé nù kèsí ìgbà ní o kàn lówó gbà ní ìgbà ti sọ ìta fi ṣe súnnà a ní súnnà tánàbí ń sọ a sì ní súnnà tó ṣe tó kò sí ìṣẹ́ mọ́ fi ní súnnà nù ìdá ẹgbà méjèèjì ọjọ́ alamisi eh, náà ẹ̀mẹ́ ọ́dá tó wá bí hadithu mi àníbi ní àbíkí tó gba ọjọ́ tó tẹ̀lé ọjọ́ kọkànlá bí i lágbàmẹ́ ìtàkù sí fẹ́fẹ́ jẹmọ́ àmọ́ káàkiri yapa yahudi àti nasọ́rọ́ ẹgbọ́jọ́ kẹsàn àdọ́jọ́ kẹwàá súnà ní muhammad sallallahu alaihi wasallam ẹ mọ́ sallallahu alaihi wasallam anabi wa ni siyamu ashura astajibu ala allah anabi ni ẹ̀rí àwẹ̀ aṣọ́wájú

bẹ́ẹ̀ni nípa tó gbé kẹbí wá ibi bídíà ni abiyanu ọba alẹ́kẹ́ ọlá mọ́ta fún aláwọ̀ islam ọ̀sọ́lọ́lọ́wọ́ ala nabiyina muhammadin wa ala alihi wa sahabihi wa على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتقف الله عليكم يا الله ويا جزاك الله مقال محمد إيه تجلسنا نبى محمد في كاتي نيوجيك ومحرم ولا تلاقي ولا خطأ kótó ẹlẹ́ẹ̀kejì àwọn ṣàlàyé fúnra wa kí ni àwọn bíbíà táwọn yẹn dálẹ̀ táwọn wọ́n ṣe títí à lọ́jọ́ yìí àmì tó gbajúmọ̀ lọ́dọ̀ tí wọ́n rí báyìí àbí láàrin àlùmọ́ Islam lágbàáyé jì lọ́dọ̀ tí wọ́n yà yìí gbajúmọ̀ ọjọ́ kẹwàá ọ̀hárọ̀ yàwó siyam yàwó káyọ̀káyọ̀ ẹ wú àtàkùn tó lágbà wọ́lá ìhàmì torí pé súnnà albini a kò árìbò súnnà tábà ti ní nǹkan bídíà ó rẹ́dì láti tako súnnà ní pé ìrẹ́bọ̀ kọ́lá ti súnnà àfọ́hùn wọ̀lbídíà kọ́lá káyọ̀káyọ̀ ṣe àwọn kéèkéé jọ náà yóò jẹ anẹ́bí ni ẹgbà lọ́jọ́ kẹwàá anẹ́bí ni ẹjẹun kọ́dà ọjọ́ ni tẹ́tà oúnjẹ ni ẹjẹ

mọ́ máa ń ti lè dín náà ẹ̀wọ̀ ẹ̀dẹ̀dá ẹ̀dẹ̀ ẹ̀kì àgbòtẹ́ sọ̀rọ̀ lọ́bẹ́ẹ̀ẹ́bẹ́ síta àgbòkẹ́ jẹ́ lónìí ẹ mọ́ sọ́jọ́jọ́ kẹwàá o nínú àwọn bídà tó gbajúmọ̀ lọ́jọ́ yìí wọ́n ní ẹwẹ̀ ẹwẹ̀ fẹ́ṣà ẹwẹ̀ ẹjọ́ náà kẹ́ létí o ẹ mọ̀ wò lọ́jọ́ náà ẹ̀ràn àwọn yóò létí o ni ẹ̀sà kí sọ̀rọ̀ ẹjọ́ rẹ̀ rárá dé ẹ̀rẹ́ tó létí o lọ́dún ó kè oní ìdájúra wọn ò ní ẹlẹ́tí o kò sí súnà kẹ́lẹ́tí o èyàn lè létí rò lọ́jọ́ lásán o èyàn lè létí rò tó arápọ̀lẹ́ pàdébí lè wọ́n létí rò àmọ́ kí ọjọ́ ájúlá gẹ́gẹ́ pé ẹmúra ẹlú pẹ̀fún ẹtí wọ́n létí rò má ṣe lọ́jọ́ náà nínú àwọn bídí àti bẹnu ọlọ́sọ́ bá pọ̀lẹ́ rẹ̀ dẹ̀ díẹ̀ àmọ́ tẹ́bí mo sọ́lẹ̀ kẹfẹ́ àwọn ẹ̀mí ẹ̀mí wọ́n lé ẹ̀mí burúkú ní mẹ́rin mẹ́rin ṣánàlá tẹ́rí ọjọ́ ní nǹkan mẹ́ta ló wà mẹ́ òun lẹ́gbẹ̀ mọ́ rí pé wàsàtíyà ni alùsúnà jẹ́ alùsúnà wàsàtíyà wà máa jẹ́ lọ títí olúwaniwọ́jẹ́ àìnákòhún mẹ́ta wọ́sàtọ̀n ó lè ìjọ ànẹ́bì ìjọ àrin láti yìí ẹmọ́tàfẹ́ jù ẹmọ́tàfẹ́ tó àrin méjìlá máa ń gbójú àálùsúnà mo fi náà pè bá àwọn ohun bàbá ti ní alùsùn náà alùsùn náà kí wọ́n sáàdì ẹ pé alùmùsùlùm lẹ́nu mi ò mọ̀ yẹ́lẹ̀ mẹ́ta alùsùn náà mi ò mẹ́ta alùsùn náà mi ò hálùkù wá ní ọ́ na àwọn kánjọ́ náà ọjọ́ yìí ọjọ́ bànújẹ́ ni kánlẹ̀ làwọn mọ̀ àwọn kan ọjọ́ kí ni ọjọ́ dùnú náà abàtí ń jẹun ọjọ́ kí ni àwọn ti mú lọ́jọ́ ọdún ọjọ́ ẹmọ́ ìjẹ́mọ́ mú wẹ̀mú wẹ̀mú nù àwọn ẹgbìmúra wọn àwọn ilé ìjọ bànú jẹ́ àwọn ilé ìmọ́jọ́ dùnmú alùsùn náà ọdúnlá ẹgbà rẹ̀ láàrin àwùlá wà láàrin àwùlá àwọn jágbóòrì àwọn ìbànújẹ́ wọ̀n ìdúnú bá ti wà nọ́mà agẹ́gẹ́ ìrántí nìyí lẹ́wà ikú kẹ́yàtọ̀ ìbọn dáwẹ̀ ló sì rákọ́lẹ̀ fún arákọ́lẹ̀ pé tágbàrà aṣúrọ́ múra tí arákọ́lẹ̀ pé ẹ̀bànújẹ́ pẹ̀lú àánú ọlọ́run hòtẹ́ẹ̀lì tó jẹ́ kanú ọmọ Fátímà tí Fátímà jọmà ní Muhammad Hussein ọlọ́run níbi ọjọ́ tí ó kú gangan tí wọ́n ti pa pápá ni ó jẹ́ ọjọ́ kẹwàá Muharram ọjọ́ ọjọ kan tí gbogbo kò sí àwọn abìbanújẹ́ tí ẹ gbọ́dọ̀ lórúnjọ́ náà kọ́dẹ̀ ẹ gbọ́dọ̀ gbìyànjú bẹ́jẹ́ lè jáde ara yín torí pé nú ẹ̀jẹ̀ òun náà nígbà òdínú àjọ náà ẹ̀jẹ̀ tó gbọ́ jáde ara tiẹ̀ náà ẹ máa rí hàn láti tó tàṣẹ wáyé ẹ máa rí lórí íńtánẹ́ẹ̀tì bá rí ẹ máa rí wọn sàrà kọ́dọ̀ wọn kékeré wọn ńlá lọ́bẹ̀ lérí ẹ̀jẹ̀ máa jáde ara wọn gbà àwọn ṣe àrùn wọn tẹ́lá wọn sí alágbáwá wọn lágbà díẹ̀ tẹ́lá wọn tí wọ́n yàn yàn sí àtàn ti sí ànàìjíríà ó jẹ́ àwọn wá o wà láì àwọn olèdè òdá ilẹ̀ àwọn olèdè àwọn olèdè òdì ní kan mọ̀ omi fọ́ra ẹnìkan ti mú kí ní tó fi láì báyìí àyẹ̀yìn rẹ̀ ó sì ti méjì dédé ẹ̀yẹ́ wọn lọ sí tẹ́sà ìdínú wọ́n lọ kùjẹ ìdínú wà láì fún fi gbogbo gbogbo nítorí lẹ́yìn ẹ̀dà tó ọlọ́run ẹgbẹ́ agbólérí súnà lẹ́gbà Muhammad sọ̀rọ̀lọ́ ní gbogbo nǹkan súnà nẹ́bí tí ń tẹ lọ́jọ́ kẹwàá mahárọ́ olùkágbàwẹ̀ kò sí nǹkan mímá kò sí káńtáyó kò sí ẹbànújẹ́ kankan tó bànújẹ́ o ọlọ́run ní pé tiẹ̀ الله bànújẹ́ láyé ọlá ìjẹ́ kan náà ọba àbí ọlọ́run ọba àlẹ́kẹ́ ọlá àlékún àgbọ́yé mọ́tàfẹ́lẹ́ kọ̀ọ̀kan ọlọ́run aláìlẹ́ ẹ̀lọ́ gbogbo àti wọn rìn náà lòyìn náà ọlọ́ba àpọ̀ ọlọ́run wọ́n sọ̀rọ̀ mọ́ وعلى آله وأصحابه وسلم سبحانك على أمه أشهد أن لا إله إلا الله Thank you.